thank you àwọn ètò iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ oríṣiríṣi iṣẹ́ ni mo ní àǹfààní láti mọ̀ nípa rẹ̀ bọ̀ ṣùgbọ́n èyí tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ òun ni PCS Congress èyí tó jẹ́ ètò tó ń ṣe ìgbélárugẹ fún àwọn obìnrin ó jẹ́ ètò tó ń jà fún àwọn obìnrin a sì tún ń lanilọ́yẹ̀ nípa àwọn nǹkan tí ó yẹ fáwọn obìnrin pàápàá nípa ètò bíbí àwọn obìnrin tá a ṣẹ̀ṣẹ̀ ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún àwọn ilé ìwòsàn nípa àwọn obìnrin bíi ìbímọ fún wọn ní láti lè mú kí ayé gbẹdẹmukẹ fún àwọn obìnrin a sì ń ṣe iṣẹ́ ribiribi ohun kan tí mo inú mi sì sì ń dùn nípa rẹ̀ dáadáa láti sọ fún gbogbo ilẹ̀ adúláwọ̀ ni pé nípa ti ètò ọrọ̀ ajé kò ń ṣe pé mo jẹ́ òǹkọ̀wé nìkan kò dẹ̀ ń ṣe pé mo jẹ́ èèyàn kan tó mọ̀ nípa ti obìnrin nìkan tá a bá wò ó a lè sọ nípa ìgbẹnusọ fún àwọn òbí tó jẹ́ ti PCA Congress èyí tó jẹ́ ètò tó ń ṣe ìgbélárugẹ fún àwọn obìnrin pàápàá nípa ti ètò ìlera àwọn obìnrin a fi bẹ́ẹ̀ rí wípé kò fi bẹ́ẹ̀ sí ètò ìlera tó péye fáwọn obìnrin tó jẹ́ pé a sì ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé ìwòsàn pẹ̀lú àwọn obìnrin pàápàá jùlọ ní gbogbo ìgbà láti jẹ́ kí ayé gbẹdẹmukẹ́ fún àwọn obìnrin nípa ètò ìlera èyí tó péye ó mórí èlé gẹ́gẹ́ bí ipa èyí tí à ń ṣe fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà pàápàá nípa ti ètò ìlera mo sì lè sọ wípé tí n bá sọ nípa ètò tèmi tí mo sì sí rẹ̀ mí ó jẹ́ ètò ara tèmi èyí tí mo ń ṣe ti aṣòkè tá a máa ń sọ ti gèlè mo rí eléyìí gẹ́gẹ́ bí ọ̀nà fún mi láti mú tẹ̀síwájú dé bá ètò ọrọ̀ ajé ṣùgbọ́n ìpèníjà tí orílẹ̀ nàìjíríà ni wípé ẹ máa rí èèyàn kan tó ń ṣe gbogbo iṣẹ́ òun ló ń ṣe òun ló ń polówó òun ló ń tà fáwọn ènìyàn èyí jẹ́ ọ̀nà tí kò lè mú ètò ọrọ̀ ajé gbèrú sí i ẹgbẹ́ pápá tó bá tẹ̀ gbìyànjú láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn kò sí òfin èyí tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa láti lè sọ nípa àìdíà tó ní kó má di pé àṣeyàn wà àṣeyìnbọ̀ ọ máa gbà lọ́wọ́ ẹ àti pé kò fi bẹ́ẹ̀ sí òfin tó rọ̀ mọ́ eléyìí dáadáa màá bẹ̀ wò dáadáa pé gbogbo àwọn òfin èyí tó rọ̀ mọ́ ìfọwọ́sowọ́pọ̀ nípa dídá iléeṣẹ́ sílẹ̀ èyí tá a mọ̀ sí collaboration òfin tó múlẹ̀ kò sí Eh, láti rí pé nípa contract ni èèyàn kan àti ènìyàn bí wọ́n fẹ́ ṣe contract papọ̀ ni láti tọwọ́ bọ̀wé mo rí pé òfin kò fi bẹ́ẹ̀ nílẹ̀ dáadáa tẹ́ pé àṣeyàn àṣeyìnbọ̀ gbájú ẹ̀ àbí kí wọ́n da business ọ̀hún rú ìkejì tí wọ́n tún rí pé eh, owó orí èyí tí wọ́n fi lé àwọn ọjà ó fi bẹ́ẹ̀ ti pọ̀ jù mo rí pé ìjọba ń fi owó gegele lé àwọn tó ń pèsè nǹkan láti ìdá márùn sí ìdá méje mo rí pé eléyìí jẹ́ ìpèníjà láti pé àwọn ènìyàn ń pèsè ohun kan tàbá wo ti eléyìí ohun tí mo sọ síwájú òun ni pé láti jẹ́ kí ètò òfin kó wà nílẹ̀ dáadáa nípa àwọn tí wọ́n ń pèsè nǹkan àwọn tí a nílò lákọ̀ọ́kọ́ ni pé àwọn ta ni ó wà ní inú ètò yìí tí a lè ṣiṣẹ́ pẹ̀lú ká mọ àwọn tí wọ́n jẹ́ bí a lè ní ìwé òfin èyí tí ó fàyè gbolúkúlùkù láti lè dókòwò pẹ̀lú ara wa tàbí ẹnì kẹta pé àwọn tí wọ́n jọ dówó pọ̀ kò ní sí ìrúmọjẹ láàrin àwọn méjèèjì ọ̀pọ̀lọpọ̀ lọ pé láṣẹ wá ṣẹyìn bọ̀ ìrúmọjẹ máa wà nínú contract tí wọ́n bá jọ sowọ́sowọ́pọ̀ láti ṣe tẹ́ pé àwọn tó bá ní owó kò sí pé o fẹ́ gbé yàn lọ sílé ẹjọ́ kò sí òfin èyí tí ó múlẹ̀ dáadáa ìkejì tí mo tún sọ nípa tó lè tún lè mú wa pẹ̀lú sí fáwọn tó ṣe ń dìde bọ̀ ni òun ni àyè òfin fún ènìyàn àyè ọ̀fẹ́ láti lè dókòó tẹ́ pé nígbà láàrin ọdún kan sí ọdún méjì kò ní sanwó orí tó bá dìgbà pé iléeṣẹ́ òun ti ń gbèrú tàbí ohun tó ń ṣe ti ń gbèrú bíi ọdún kan ọdún méjì ìjọba lè bẹ̀rẹ̀ sí máa gba owó orí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n mo rí i pé ètò àìpé wọ́n fún ẹ ní ààyè láti má sanwó orí pé àwọn òfin tó rọ̀ mọ́ nípa sísanwó orí olókan òjọ̀kan ni ìjọba ti ń gbé sílẹ̀ tàìpó rẹ̀ sì jẹ́ pé ó ń ṣe ìpanilára fún àwọn tó ń ṣe ń gbèrú bọ̀ mo sì pé ọ̀pọ̀lọpọ̀ gbà ni àwọn olómìn kò ń rí owó san ìmíì tí mo tún lè ní wípé kò sí àkọsílẹ̀ èyí tí ó péye tí n bá fẹ́ wo bí gbogbo àyíká orílẹ̀-èdè nàìjíríà ṣe rí bí ẹ kí n lọ sí orí ìtàkùn ayélujára èyí tẹ́ pé tí n bá ti tẹ báyìí báyìí ó máa fún mi ní gbogbo ohun tí mo fẹ́ràn ní orílẹ̀-èdè nàìjíríà tá bá tẹ nípa ti sí sí fashion tí mo mo sọ yìí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ni tó bá dé lórí ayélujára kò fi bẹ́ẹ̀ sí níbẹ̀ mo rí pé nípa kíṣe àkọsílẹ̀ yẹn tá mọ̀ sí data ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ó tún lè mú orílẹ̀-èdè nàìjíríà gbẹ̀sù sí inú mi ń dùn lórí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà gbogbo wọn pé wọ́n ti sọjí láti sọ̀rọ̀ sókè ọ̀pọ̀lọpọ̀ ni a ti mọ̀ pé àwa gan ti ní àǹfààní fún wa láti mú àyíká àti ohun gbogbo ṣe tàbá wò pàápàá ti ìwọ́de èyí tí ó kọjá a rí pé àwọn ọ̀dọ́ wọn kó ipa rere nínú rẹ̀ tí olúkúlùkù wọn rò pé ó ti tó àkókò láti mú gbogbo àkùndé èyí tí ó ń ṣẹlẹ̀ wá mọ̀ pé láti lè fàyè fún àwọn ọ̀dọ́ láti kópa nínú ètò òṣèlú ètò ẹ̀kọ́ ètò ìlanilọ́yẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí àyè wà fún àwọn ọ̀dọ́ inú mi dùn fún ìgbésẹ̀ èyí tí àwọn ọ̀dọ́ orílẹ̀ Nàìjíríà ṣe láìpẹ́ mo rí pé láìpẹ́ láì jìnnà àyípadà rere yóò wà fún èmi orílẹ̀ nàìjíríà tuntun tí mo fẹ́ òun ni orílẹ̀ nàìjíríà tí ó bọ̀wọ̀ fún òfin láti bọ̀wọ̀ fún ààrẹ ẹni láti bọ̀wọ̀ fún ọmọnìkejì mo bá wo gbogbo àwọn orílẹ̀-èdè tó kù tán ní àwọn tí wọ́n gbajúmọ̀ tí wọ́n mọ nǹkan dáradára àwọn tí wọ́n ní ìrọ̀ tó pé dáadáa tàbá pàpàtẹ̀wò àwọn ará India rí pé wọ́n ní ọgbọ́n ètò ọrọ̀ ajé wọ́n bẹ̀ mú ètò ẹ̀kọ́ ọlọ́kùnkúndùn fún gbogbo àwọn ènìyàn tàbá wo gbogbo àwọn àwọn iléeṣẹ́ tó wà lórílẹ̀ nàìjíríà àwọn fátìrì ni ẹ pé àwọn india ló fi bẹ́ẹ̀ pọ̀ jù níbẹ̀ àwọn ló tún mú ètò ọrọ̀ ajé wa túbọ̀ gbèrú sí i nǹkan tẹ́mi rí wípé láti fàyè gba àwọn ọ̀dọ́ láti ṣe àwọn ohun mèremère láti ṣe ìdásílẹ̀ ètò ẹ̀kọ́ láti ṣe ìdásílẹ̀ ètò ọrọ̀ ajé láti ṣe ìdásílẹ̀ àwọn ohun mèremère bákan náà ni kí ìjọba látúnṣe àyíká kó lè wà ní tónítóní fún àwọn ènìyàn láti lè dá iṣẹ́ sílẹ̀ kí n gbólò lọ bó ti tọ́ àti bó ti yẹ ohun tí mo tún fẹ́ ni pé kí a tún fẹ́ràn ara wa níwọ̀n gbàtà bá ti fẹ́ràn ara wa dandan ni ohun gbogbo yóò ṣiṣẹ́ bó ti tọ́ àti bí ó ti yẹ orúkọ mi ni Ṣèyí Àmọ̀hó mo dúró pẹ̀lú ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà.